alaikum wa rahmatullahi wa barakatuh. amọ̀kọ́rọ̀ yẹn. bàbá nìyẹn o. alhaja kadija tó kúbúra hmm. ìyá alhaji wa síwájú alábí Pasuma. ìyàwó ànábì. ṣé ẹ ti ẹ mọ̀ wọ́n ṣé ẹ rí ìyá rí. ah mo rí wọn dáadáa mo mọ̀ wọ́n dáadáa. wọ́n sì mọ̀ yín. dáadáa. Allahu Akbar. ìyá àdùnnú ìyá àlùbáríkà. bó la ṣe bọ yín. ah màmá ìgbà tí mo gbọ́ màmá jẹ́ gẹ́gẹ́ bíi àbúrò sí. Si ìyá x ọkọ tẹ n fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ wọn jẹ àbúrò sí wọn so true wọn ni true wọn ni. ìyá ọkọ yín ni wọn. ìyá ọkọ bí ọkọ náà ni màá sọ pé wọn jẹ àwọn wá ìyá ọkọ rí tiwọn ní ìwà tí ìrírú ìyá ọkọ bí tiwọn rí hmm. ìyá ọkọ jẹ pé àwọn gan lọ́sùn máa máa pèyàwó àwọn hmm. lọ́sùn máa máa pèyàwó wọ́n máa máa pè ní ẹ̀ tí ẹ̀ béèrè wa ẹ̀ tí ẹ̀ ṣe kiri kan nǹkan nǹkan tẹ bá ti ní àwọn ah, màmá ẹ má bínú ti tán náà nìyẹn èmi tẹ ní bí mo ṣe wá mú wọn wálẹ̀ ẹ màmá mo ní kóòdù màmá lọ́wọ́ kí ni kóòdù náà. tọ́ bá ti bínú báyìí tọ́ bá ní àyà ah, táwa ò tiẹ̀ pè tí bá ti ní tí bá ti ṣèdè gbóná sí màmá láìké èdè gbóná gan tí bá ti ṣèdè gbóná sí màmá ní màmá èèwà bọ̀ èèwà bọ̀ èmi yàtà wa wà á dé bí wà bàbí wọ́n máa rẹ́rìn kò sí bọ́ inú wọn máa dùn gan máa tọ́ máa rẹ́yìn. màmá gbogbo nà lẹ́pẹ̀ ìgbà nìyà máa ń sọ. màmá gbogbo nà pa. but bí tó lè gbàlúwà lẹ́nu wọn. ah màmá gbogbo nà. èlé so irú báyìí ti alájà ò sí mọ kẹlẹ sọ fún alájà wa sí wa lábẹ́ Pasuma tọrọ pọlọ kan wà pé ìjìlọgbẹ náà ló ti wó yẹn kẹlẹ sọ fún alájì. ẹ nǹkan tí mo fẹ́ sọ fún alájì náà ni pé kí wọ́n take heart kọ́ dẹ̀ máa fọlọ́run lẹ̀ hmm, kọ́ máa fọlọ́run sílẹ̀ ìyá nìyá wọn kọ́ dẹ̀ máa anytime tí wọ́n bá ti rántí wọn kò ń ṣe ẹkún o àdúà torí ìyá àdúà nìyá ẹ̀ ìyá àdúà ni wàláì àdúà ni àdúà ni bá ti rántí wọn báyìí àdúà ni. ẹnì kan ti ní lọ́ba ní kọ́mọ́ṣáṣí lórúkọ ìyá táyà máa kírun bẹ́ẹ̀ lọ láyé tí sara ara bá máa bá kí náà iná ìṣẹ̀lẹ̀ iná. bẹ́ẹ̀ ni oná pè ní sadaka tó lè jàríyà gbogbo ládá tó bá rí bẹ́ẹ̀ ó máa máa lọ bá màmá ni. kọ́ ṣe fún yàrá yẹn. kọ́ ṣe fún yàrá yẹn gbogbo ládá tó bá rí bẹ́ẹ̀ ó máa máa lọ bá yàrá yẹn torí ìyá yẹn all deserve. gẹ́gẹ́ bí obìnrin màmá yẹn wọ ọ̀tẹ̀ àbí. màmá yẹn deserve ọ wọ ọ̀tẹ̀ ìyá ni. báyìí bó ṣe á lọ sí ìyá ọkọ yìí tẹ̀yìn náà máa ń pè táwọn máa ń pè lọ́pọ̀ ìgbà rẹ̀ kí lẹ́ẹ̀ mi sì pààyà yìí. kódà wíwálé tí mo wálé yìí gbogbo èèmù mi pé máa dọ́dọ̀ wọn o. wow. torí mo ti mo wálé ní iléyà mi ìráyè dọ́dọ̀ wọn mo wálé ibi iṣẹ́ mi ìráyè mi ìwà rí ibi ráyè dọ́dọ̀ wọn at the end of the day wọ́n padà mọ̀ pé mo wà around. ọmọ torí mo gbọ́ pé wọ́n bí mo ti wá ní lọ́kàn pé bí wálé tí mò ń bọ̀ nínú àwẹ̀ rọ̀mọ̀dán yìí má dẹ̀ dọ́dọ̀ màmá mo ṣe wá bọ́lẹ̀ lánàá tí mo gbọ́ kan àná náà ni mo dé tí mo gbọ́ báyìí mo ní ẹ́ mo kàn sáré pè ní ìgẹ́tà alájí ẹlòmíì ni mo bá sọ̀rọ̀. ẹ̀rọ ṣàpèjúwe ìyá tó lọ yìí irú ìyá wo ni wọ́n. màmá alájà ní. ẹ dárúkọ wọn ẹ dárúkọ wọn. alájà Khadijat alahajà Khadijat Ọdẹtọlá ìyàwó ànábì. Hmm ní ìwọ̀nba lédè sí tèmi ṣe mọ̀ wọ́n o mo rí wọn gẹ́gẹ́ bí ìyá kan sọ pé wọn ò ní ọkàn péyàn bínú much wọ́n dẹ̀ máa ń kóyàn mọ́ra tí èèyàn bá ti ṣe kankan fún ọba tó bá mú wọn wálé bá tó bá ti rẹ́rìn ó ti tán nìyẹn wọn wọn ń ṣe tó máa di nǹkan sínú rẹrẹrẹ. wọ́n tiẹ̀ ní pé kọ́kọ́rọ́ Pasuma ìyá ni pé bí èèyàn bá wà nǹkan tí bí èèyàn bá ti rí ìgbà lọ́wọ́ àlàbí kó lọ bá ìyá àwọn táwọn máa ń wà nǹkan tí ìyá ò sì máa ń sìn kí ni wàá mọ̀ ṣẹlẹ̀ báyìí. Ah, màmá máa ń pe èdè kan o bàbá máa ní nítorí pé ẹ̀ ń fáwọn ní nǹkan àbí ẹ̀ ń ṣe kíní kan sáwọn yín ò sọ́yìn kẹ́ẹ̀ṣẹ̀ káwọn máa bá ìwọ́n sọ bẹ́ẹ̀ fún mi jọ kan hmm. wọ́n á ní màmá wọ́n á fi gbé wọn lẹ́nu wọ́n á ní màmá tálájì bá ṣe nǹkan ni lójú ẹ̀ báyìí máa ṣe bá wí hmm. èmi náà máa ń bá wí labá rẹ́rìn àti wọn labájọ ṣàwàdà èmi máa ń fẹ́ lọ sọ́dọ̀ wọn tó náà máa ń ṣàwàdà wọ́n máa ń jó kan wọ́n máa ń sọ̀rọ̀ tó máa pààrọ̀ lẹ́rìn kankan very nice woman wàláì. nípa àwọn ẹlẹ́sìn sọ ni pé irú àsìkò tí ìyá kú báyìí pé àsìkò ẹni tó kú ní àsìkò àwẹ̀ wọ́n bò wọ́n mọ́lẹ̀ lọ́jọ́ Jímọ̀ so gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ẹlẹ́sìn lẹ́yìn náà tí ẹ̀dẹ̀ ní àgbọ̀yé ẹ̀sìn kí ni ilé ìṣèlú tọ́ ni. gẹ́gẹ́ báwọn afáà ṣe sọ wọ́n ní pé nínú Ramadan pé ó máa ń sábà dà téèyàn bá jáde láyé nínú àwọn afáà wa lọ sọ hmm. ṣùgbọ́n pé kọ́tà àwọn afáà bá dẹ̀ sọ ànábì ló sọ torí pé àwọn afáà wa ni àròlé ànábì so ohun tí ànábì bá dẹ̀ sọ̀rọ̀ àlùkùrẹ́ ni so àwọn àfáà wa àwọn ìkan lè ṣe sọ nǹkan tó ń sọ yẹn bẹ́ẹ̀ náà lè ṣe rẹ̀. ẹ bá dárúkọ yín fún gbàmù tó ń wà kálíbà mú bẹ́yìn orúkọ mi ni alájà rọdíà àtilọ́lá àyìnkẹ́ àlìgèyà sí àgòrò alárìíyá alárìíyá dublin abẹ́tẹ̀ ló ẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lórí ẹ̀fẹ́ kọ fún yà mo ní o abẹ́tẹ̀ ń lọ́wọ́ ni abẹ́tẹ̀ àti ní ọlọ́run jọ̀wọ́ àforíjì láǹtọ̀rọ̀ jọ̀wọ́ bá wa kẹ́ gbogbo mùmíní pátápátá àti mùmínà tí wọ́n ti jáde láàyè ilé ìkẹ́ rẹ ni ó dákun jọjọ kó sí i. Adakọ̀díjà tù aya Ọdẹ́tọ́lá màmá lálùbáríkà fọmọ ẹ sáyé màmá lálùbáríkà fọmọ lẹ sáyé gbogbo ẹbí pátá